واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم شر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدعوك فم الله ọba tí ó kádàrà pé a tún máa jẹ́ kan nínú àwọn abẹ̀mí di dédé àkókò yìí ọba tó ṣe pé ó ṣe àìmọ̀ ire fún wa èyí tí ó ló ń kà àwọn orin tó se pé a lè dúpẹ́ rẹ̀ tán àwọn orin tó se pé wọ́pọ̀ débi pé a lè sọǹkà rẹ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala sọ ọ̀rọ̀ rẹ̀ pé wa in ta'udu ni imatallahi láàtò ṣóhà ọlọ́ntọ́ èèyàn tẹ bá jòkó tẹ́lẹ́fẹ́ máa ka orí àwọ ọlọ́run ọlọ́run lẹ́lẹ̀ kàtán kò lè tán tara yín lásánlẹ́fẹ́ lẹ́fẹ́ máa ka ní ẹ̀lẹ̀ kàtán àbíkátẹ̀ tó wá sọ́nà àwọn orí tó se pẹ́ kò sí lára yín nǹkan bọ̀ wá já nǹkan ní fara yín ni. ẹ̀lẹ̀ kàwọn rẹ̀ yìí tán àbẹ̀lọ́wọ̀n ọba aláàkọ́mọ́dá orí náà dólérí wa ìkẹ́ ọlọ́run àti ọlọ́ọ̀lọ́run àtorí ajẹjẹ tán ọlọ́run kọmọ bá anábíwa muhammad sallallahu alaihi wasallam kọmọ bá gbé ajẹ́rí pé kò sí ọba kò sí anábí kan tọ́jẹ́ anábí ìgbẹ̀yìn àyàfi anábíwa muhammad sallallahu alaihi wasallam ìṣá aláwọ̀ tààdà a máa tẹ̀síwájú láti bí tí a bá àlàyé alkùrhánì náà dé lánàá ọ̀nà ni súrọ̀tọ̀ al'ani'am aya bí tí a kàkányìn lánàá nínú súra yìí òun náà ni àyà 32 ọgbọ̀n àti mẹ́ta ẹ́ ọgbọ̀n àti méjì ṣáàlá ta'ala a máa tẹ̀síwájú láti bí àyà tí ó tẹ̀lé أعوذ بالله من الشيطان الرجيم قد نعلم إنه ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن إن الظالمين بآيات الله يجحدون ولقد كذبت رسل من قبلك فصبروا على ما كذبوا وهوضوا حتى أتاهم نصرنا ولا مبدل الكلمات الله ولقد جاءك من نبأ المرسلين وإن كان كبر عليك إعراضهم فإن استطعت أن تبتغي نفقا في الأرض أو سلما في السماء فتاتيهم بآية ولو شاء الله لجمعهم على الهدى فلا تكونن من الجاهلين إن إنما, إنما يستجيب الذين يسمعون والموتى يبعثهم الله والموتى يبعثهم الله ثم إليه يرجعون وقالوا لولا نزل عليه آية من ربه قل إن الله قادر على أن ينزل آية ولكن أكثرهم لا يعلمون وما من دابة في الأرض ولا طائر يطير بجنائه يطير بجنائه إلا أمم أمثالكم ما فرطنا في الكتاب من شيء ثم إلى ربهم يحشرون والذين كذبوا بآياتنا ثم صم وبكم في الظلمات من يشاء الله يدلله ومن يشاء يجعله على صراط مستقيم أعوذ بالله من الشيطان الرجيم قد نعلم إنه ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون ولقد كذبت رسل من قبلك فصبروا على ما كذبوا فصبروا على ما كذبوا وأوذوا حتى أتاهم نصرنا ولا مبدل لكلمات الله ولقد جاءك من نبأ المرسلين وإن كان كبر عليك إعراضهم فإن, فإن استطعت أن تبتغي نفقا فإن استطعت أن تبتغي نفقا في, في الأرض أو سلما في السماء أو سلما في السماء فتأتيهم بآية ولو شاء الله لجمعهم على الهدى فلا تكونن من الجاهلين إنما يستجيب الذين يسمعون والموتى يبعثهم الله ثم إليه يرجعون وقالوا لولا نزل عليه آية من ربه قل إن الله قادر على أن ينزل آية ولكن أكثرهم ولكن أكثرهم لا يعلمون وما من دابة في الأرض ولا طائر يطير بجناحيه ولا طائر يطير بجناحيه إلا أمم أمثالكم ما فرطنا في الكتاب من شيء ثم إلى ربهم يحشرون والذين كذبوا بآياتنا صم وبكم في الظلمات من يشاء الله يضلله ومن يشاء يجعله على صراط مستقيم الحمد لله ọpẹ́ ni fún ọlọ́run ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn gbà tí ọlọ́run ọba subhana wa ta'ala tó ti sàlàyé fún àwa musulmi pàápàá jùlọ pàtàkì alkiyama tó sì jẹ́ oyé wa pé ayé taari yìí ilé eré lásán ni wàlàdáàrù làákírọ̀ tó khairun ọlọ́wọ́n bá subhana wa ta'ala sì jẹ́ oye wa pé ìgbésí ayé talkiyama òun ni ó lóore jùlọ ọlọ́wọ́n á tẹ̀síwájú lẹ́ni tí ń bá nábi rẹ̀ sọ́rọ̀ pàápàá jùlọ nípa fìtínà àti wàhálà èyí tí àwọn gẹ̀fẹ̀rí gbé bá nábíwa muhammad sallallahu alaihi wasallam tọwọ́ ajá sí pé ní àwọn nǹkan èyí ó ń kó ìbànújẹ́ bá nábí ọlọ́ba aláwọn sọ fà nábí pé ọlọ́nláwọ̀ ọlọ́run ọba kọ̀dínà àlàm ọlọ́nlá àti màmàdájú àti ma ìmà àti nímà nípa pé ìnáwó láyà zonuka àti mọ̀ pé yọ́mọ kó bànújẹ́ bọ́ yọ́mọ kó ìbànújẹ́ bọ́ alẹ́dẹ̀ yakolo nítàwọn kèfèrí yìí ń sọ sí ọ láwọn ọ̀rọ̀ tí ó tí ó tí ó tí ó tí ó dáa láwọn ọ̀rọ̀ kò bákùn gbé ṣé ti wèrè tí wọ́n pè ọ ni ni ò ní bọ̀nú jẹ́ àbí takọrin tí wọ́n pè ọ òun ni ò tó rò àbí ti ẹ̀yẹ́ tí wọ́n ń fi ọ́ sí àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ ọmọ nìyàn ní ọ́ ìrẹ́ ànábì yóò kó bà mí jẹ́bọ̀ ọlọ́nlá àmà bẹ́ẹ̀ àmà bẹ́ẹ̀ pé gbogbo tí wọ́n ń sọ nípa rẹ̀ ìbànújẹ́ ńlá ní ọ̀jẹ̀ fún ọ wọ́n gbọ́ òjí sí ọlọ́run níjọ́ kan sọ́lọ́lọ́ àlèwòsẹ́lẹ̀ wọ́n bú ní gbogbo tó jẹ́ pé ànẹ́bì gan ara rẹ̀ ọ̀gbá nígbà wọ́n wá bú orin ni wọ́n fi bú bí yàn bá fẹ́ bú yàn tó fẹ́ mọ̀ bú dáadáa àbí tó fẹ́ bú tó fẹ́ kọ́ mọ̀ ìbú yẹn sí ìbú tó bá kọ́ lórin èyí tó tẹ̀ rí ní pé áá èbú lẹ́lẹ́yìn ó forí bú mi pàápàá jùlọ láàrin àwọn ọmọ lárúbáwá ẹni tí wọ́n mọ̀rọ̀ sọ ni wọ́n wá kọ orin wọ́n fi bú ànẹ́bì wọ́n wá kì í délé sọ́lọ̀lá àlèwọ̀sọ́lọ̀ ní sábà máa ń ṣe sùúrù ní ànábì wá ní ẹbá mi wẹ́ ní tọ́mọ orí kọ nílò àwọn mùsùlùmí wọ́n pẹ̀ ní àkọ́kọ́ wá ọyá ànábì ní bá mi gún wọn ẹniyẹ ọkọrin ó bọ́ gẹ̀fẹ̀rí kò tí ànábì lórùn o àbá o kì wọ́n délé eléyìí ò lè bà wọ́n nú jẹ́ tó ọmọ mẹ́sẹ̀ bú mi ni ẹ tó máa ń pẹ́ lómi wá náà tó dé ó tún kọrin tí ẹ orin yẹn kọ̀tẹ́ ànẹ́bì lọ́rùn eégún yẹn ọ̀tẹ́ lọ́rùn wọ́n ẹ̀sẹ̀ wá lọ pé hassan bùn thabit bàtí hassan ọmọ thabit dé ó ní ẹ̀hẹ́n ẹ̀sẹ̀sẹ̀ pẹ́ ní tọ́yẹ́kẹ́ ẹ̀pẹ́ ní ń bú wọn débi pé rí ànẹ́bì náà ànẹ́bì wá sọ fún ọmọ wọ́n bá bú wọn títí nì lóòótọ́ gbogbo aráàlú mẹ́ka àwọn ni wọ́n kójọ ni wọ́n bú mi àtọkùnrin wọn àtobìnrin wọn wọ́n di àwọn èèyàn sí mi àti fámìlì mi àmọ́ o yọta àwọn fámìlì mi lẹ́nu wọn ìyìn nífẹ́ kí wọ́n máa sọ pé mò ń fọwọ́ sí ju èlé bàbá mi o lè bá àwọn fámìlì kò rẹ́ sí yòókù àmọ́ àwọn tó jẹ́ fámìlì abdulmutalib mọ́gbà wọn yìí yọ wọn lẹ̀ fi wọ́n lẹ̀ yé ìbú wọn máa gbénu wa kó o lè wá máa pé o ní bú fámílì bí máwọn tó fẹ́ bú lọ bá àbúbákiri òun mọ̀ nípa fámílì ìkòrò ìṣíjù mi lọ kọ́ sàlàyé ìran wọn fún ọ lọ́tún lọ́sì débi pé yóò ó lè yọ sílẹ̀ gbogbo àwọn tó bá kàn mí ní fámílì àwọn gbogbo àwọn yóò bú wọn káwọn náà mọ̀ pé kan sáwọn anábí wá sàdúrà fún ọjọ́ náà lọ́hùn pé wọn ọ lọ́wọ́ kó obìnrin wọn bú yóò kún lọ́wọ́ tó wọn bú ọlọ́run gbàdúrà náà àfá ọwá kọ orin yìí ọwá kì wọ́n délé àwọn náà sì rí orin inú wọ́n sì ń bàjẹ́ tọ́kọjẹ́ èyí tó sẹlẹ̀ sáà nẹ́bí sọ̀rọ̀lá àlùsẹ̀lẹ̀ wọn débi pé ànẹ́bí sọ pé ẹ̀hẹ́n àsánà ọmọ sábẹ́tì àfá ó ti sì pẹ̀ báyìí ó wọn débi pé ọ tẹwà lọ́rùn àsínú ànẹ́bí ọba jẹ ọmọ nìyàn ní ọmọnìyàn lànábí ọmọnìyàn ní bọ́ nínú rẹ̀ òsè ní bàjẹ́ àá ṣe bé èèyàn náà ni wọ́n wá sọ̀rọ̀ sí tàbí wọ́n sọ̀rọ̀ sí tí rúnrìn òní bàjẹ́ náà wá táwọn dojútì tí onímọ̀pọ̀ dojútì lélẹ̀ àtẹ́yìn ṣe gí wọ́n ti wá sọ àìmọye ọ̀rọ̀ sógi sí ọlọ́run ọba lọ́lọ́run ọba aláà wọ́n sọ pé

wọn ò lè pè ọ nírọ́ wọn ò tẹni tó tó pè ọ nírọ́ aroma lásán ni wọn ní táwọn ọlọ́wọ́n bá bá ṣe tán láti gbéṣẹ́ rẹ̀ yọ ágbé e yọ irú àwọn eléyìí wọ́n wẹ́ wọn ò lè pè ọ nírọ́ àwọn gẹ́mù òdodo ọlọ́ni nàbí الظالمين بآيات الله يجحدون Ọlọ́run ni àmá àwọn alábòsí, àwọn alábòsí èèyàn, àwọn tán sàbòsí fẹ́mi ara wọn, àwọn tí wọ́n jàmbá ara wọn, wọ́n fẹ́ bọ́ sàbòsí fẹ́mi ara wọn, wọ́n fi ìpí ọ̀rọ̀ ọlọ́mọ ọba nírọ́ fi sàbòsí fẹ́mi ara wọn, wọ́n fi ìmọ̀ gbẹ́rù gbọ́n rí sódòdó wọ́n fi sàbòsí fẹ́mi ara wọn gírí máa ń káyì wọ́n fi bóra wọn sí ọlọ́nírò àwọn èèyàn báyìí bí àyà àti iná yẹ̀dì àdóòrò ọlọ́ni àmì àwọ ọlọ́run ẹ̀rí táwọn ọlọ́run ọba fi sọ́dọ̀ àwọn ànẹ́bí wa wọ́n mọ̀ tàbó kò sí bó ṣe fẹ́ hàn sí wọn tó wọ́n takò ní wọn ò ní gbà gbogbo tán bá rí lòdòdó nínú ọ̀rọ̀ àwọn ọlọ́run táa fi ráwọn ànábì wa kọ́dà ká fún wọn ní mùjísà jù bẹ́ẹ̀ lọ àwọn alábòsí èèyàn wọn ò ní gbà á wọ́n lè àti kí tó wá ní ẹ́ àti kí tó wá ní wá di mélòó àtọ́lọ̀ á fún ọ lélẹ́yìn nǹkan tí wọ́n á túmọ̀ sí pé ọlọ́run ti wá ṣe nǹkan fún aléṣà nẹ́bí ọlọ́run ṣe bí wọ́n mọ̀ pé kòrá ní àmì ni wọ́n gbá àwọn ọmọ òjísà tá a fà nẹ́bí wọ́n mọ̀ pé àmì ni wọ́n gbá ó sì yé wọn nínú ọkàn wọn àmọ́ nítorí pálákòsí ni wọ́n fẹ́rẹ́ ara wọn ọlọ́run ni wọ́n mọ̀ tako àmì ọlọ́run ni wàjáhàbù بها واستيقنتها أنفسهم ظلما وعلوا ọlọ́ni wọ̀jáhàdù bíhà wọ́n ń tako àmì ọlọ́run wọ́n ń tako iṣẹ́ tá a gbéra wọn níbi ọlọ́run ọba wàstáìkọ̀nẹ́tìhá àǹfóṣòhùn ẹ̀mí wọ́n sì màmà dájú pé òdodo ní nǹkan yẹn wọ́n náà máa wúra rẹ̀ lọ́jọ́ tó wọ́nà tí wọ́n bá fẹ́ sàbòsí bíbi fún mẹ́ra rẹ̀ ẹni tó yẹ kó juwọ́ lẹ̀ fún tó yẹ kó gbà fún ó sì takó ẹ kíni kíni ẹ tani owó lóní kò lọ́wọ́ òun náà ni wọ́n á pẹ̀lú ìyún ọ̀dà síwọ̀ ní tó ní ọ̀dà so ìwọ ni tó ní ẹni tó yẹ kọ́ gbà lọ́gà rẹ̀ kò ní gbà ó náà mọ̀ kọ́ ga àwọn ni kò sí ní ṣe kíni kò ní gbà ní ìjọ iná ló débi sẹ́ ọkà sí ní òbí lásán ni ọkà sí ní òbí lásán kọ̀ má jù mí lọ ó sì mọ̀ kó wù gan ní ń kọ́ ọ̀hún tó yẹ kó ju wọ́n lẹ̀ kọ́ gbà lọ́gà rẹ̀ kò ní gbà á rẹ̀ sì sọ fún lọ́hùn lọ́hùn pé ẹni yìí ju ọ̀lọ́ òní kọ́ nìkan yóò lóhun ti sọ wọ́lẹ̀ ọlọ́niwọjá àdòbíyà wàstáìkọ̀ láti yá àrùn fóso wọn dolman wa olùwà àbùsí ni wọ́n fi ń se bẹ́ẹ̀ àmì ìtọ́ ẹ̀kọ́ gbà láàfà ni wọ́n ni kí ni ni kẹ̀ẹ́sàfà ni ọ̀dá àfà lọ́dọ̀ tí kí ni kí ni tọ́lọ̀ kí ló ní kí ló ní ẹ́ ẹnìkan ní sọjọ́ kan pàtọ́rọ̀ sí láàrin àtàwọn àfá kan tí wọ́n jọ ń já àwọn ni àìtẹ́sẹ̀ yìí ọ̀tẹ́ ní ìtẹ́sẹ̀ yìí kéta ní ó ní kí ni kéta kò sí kankan tọ́lọ́wọ́n ọba àlá tó se fún yín láyé ìsọfún ẹnìkejì rẹ̀ bẹ́ẹ̀ ni tó se fún ọ tóun ma wá rí tó ma wá pàtàkì lọ́dọ̀ òun dépò tóun ó fi wá ní òun fẹ́ jowó ẹ̀ pé kò sóore tọ́lọ̀hún sí fún ìsọ bàbá náà ẹnìkan wá dá lóhùn pé ìsọkúsọ lẹ̀ sọ ìsọkúsọ lẹ̀ sọ èyàn olóore ó ti yé lèyàn wáyé ló kọ tíra táwọn èèyàn ń kà ẹsìn ní òṣòore tí yẹn lè jowú lára èyàn olóore lọ́wáyé ní kọ́mọ ní kéwú ìtẹ́sọ yẹ mọ́ sọ̀rọ̀ ẹ̀mù àṣé òun náà má mọ̀ dájú ó sì mọ̀ pé nǹkan tóun sọ yìí ò rí bẹ́ẹ̀ ẹ̀mí rẹ̀ má mọ̀ dájú pé òun kàn takò ní dólmà àbòsí ní fi ń se ló wà ó sì fẹ́ fi se kí wọ́n lè rí pé alájú ọlọ oríwọlọ́lọ́ ń se fún ọ ìṣẹ̀lẹ̀ sí wọn náà láàrin wa àtàbúrò rẹ̀ ọlọ́dá lọ́lájú ọlọ o sì nígbà o nígbà fún inú rọmọdánà yìí nǹkan mẹ́lẹ̀ ló ti ní gbékalẹ̀ fáwọn òbí rẹ̀ òun náà ní ń se gbogbo ẹ̀ láti dé wá rọmọdánà òun ló tún lásọ fún wọn tó fi sọdún kó tiẹ̀ wá gbà pé ọlọ́run sóore fún wọn ní kí ni lọ́lọ́run kí lọ́lọ́run ẹ̀mí rẹ̀ náà wọ́n náà sì mọ̀ ní ju ọ lọ kọ́dà ń jó ní tíyàwó rẹ̀ bí mọ́ tó rówọ́ sí dàsán sí bóun lọ́sànwó àgàtọ́ yẹ kó dúpẹ́ orí òdúpẹ́ ọ̀fẹ́ juwọ́lẹ̀ fún ẹ́ irú ẹ̀ ní sẹlẹ̀ sáwọn rí yóò wọn ò fún pé ọmọ wo ni ọjọ́ wo ni wọ́n bí wọ́n jẹ́ ọmọ ìjẹ́ lónìí wọ́n alọ́lọ́run náà àbí kí yíò gba kádàrá bẹ́yìn ò gba kádàrá yóò gba kíni yóò gba kòdòrò náà àfáàfin ma ń kọrin pé ẹgbà náà ni ẹgbà fọ́lówà ẹgbà náà ni ẹgbà fọ́lówà kádàrá aláwò kò sí kọ́ láìgbà ẹgbà náà ni ẹgbà fọ́lówà ẹgbà náà ni ẹgbà fọ́ọ̀lúwa ẹgbà náà ni ẹgbà fọ́ọ̀lúwa kádàrà aláwò kò sí kọ́ láì gbà ẹgbà náà ni ẹgbà fọ́ọ̀lúwa ẹni tọ́lọ̀ bá ti gbéga jù ọ lọ gbà fọ́lọ̀ gbà fọ́lọ̀ ìdíkíní ń wí kan pariwo lásán ìdíkíní ń wí sọ́wọ́ àmọ̀ sọ ni. So, ọmọ máa sọ lóòótọ́ àmọ́lọ̀ ló ní ọmọ sọ kí ló ní kí ló ní ti wá kọ́lé tó lágbájá ni so ti kọ́lé tó lágbájá ọ́sà akọju wọ́n lọ onílé kò nílé ó ní mẹ́wàá ìwọ òsì tí ni ó tí ní kankan yàrá kan náà lọ sanwó fún lánàá ó gbà fọ́lọ̀run látara rẹ̀ irú ẹ̀ ní sẹlẹ̀ sáwọn gẹ̀bẹ̀ rí o ọlọ́ni wà lákín na zọlìmí na bí ayá àti láyé jihadó in ti ń sẹlẹ̀ sí wọn òun náà ni pé wọ́n mọ̀ pé ànábì ó sì wá jó òun ní ọmọ ìjíṣẹ́ fáwọn òun ni òjò wọ́n gbà kí wọ́n náà yẹra rẹ̀ wò àwọn tó yẹ kó ti látara wọn ò sorí látara wọn yẹ̀kẹ́ gbà kọ́ jẹ́ ọ̀ràn ọlọ́lé ìwé bí ó ṣe ràn ọlọ kó dé kó ọ̀nà òdì púpọ̀ òdì kíni kó dẹni tí ó lò ó lọ́wọ́ bọ̀tọ̀ ọ̀fẹ́ gbà fún ọ̀tẹ́ nípa fún kò jẹ́ ọ̀nà ó lé ọ lérí ẹ́ ọjọ́ lọ bá kọ́ ọbẹ̀ ẹ́ kó fún ọlọ́wọ́ kó fi kó fi àbá kó fi ṣiṣẹ́ kó ọ̀nà òṣì ṣọ́ọ̀bù kó ọ̀nà ọlọ́nà àìjúwọ́lẹ̀ fún ní ojú ọ̀rọ̀ òwò náà sì mà kó ju ọ ọmọ ọ̀fẹ́ gbà ẹ máa fẹ́ lọ sóde. So òun náà wà lọ kó stáṣì yóò wà kó sásọ wọn máa rò pé àbọ̀lọ́lọ́ ọlọ́rẹ́ ti aṣọ yẹn ni o wọn ní furasẹ́ ìkankan ni wà òun náà ló wà wá náà níní ọjẹ́ jẹ́wà rẹ̀ ẹ̀ níbàkan náà kò ètè juwọ́lẹ̀ fẹ́ni tọ́lọ̀mbá tọ́lọ̀mbá gbogbo fún in tí ó ń sáwọn gẹ̀fẹ̀ nínú tí ò juwọ́ rọ́nà lọ wọ́n sàbòsí wọ́n sàbòsí rí wọ́n sàbòsí wọ́n kọjá àlà wọ́n sàpọ̀sí wọ́n ń pè òdodo nírọ́ ọlọ́ni tó sẹlẹ̀ sí wọn nìyẹn o ọlọ́wà tẹ̀síwájú. ọlọ́fẹ́ dùn ànábì nínú sọlá àlùwọ̀sálà nínú ayé eléyìí torí pé kò sí tàbí ṣùgbọ́n tí wọ́n bá se tí ọ̀dà fún yàn àbíyàn bá rí nǹkan tí ó àbí àbíyàn bá rí nǹkan tó se pé kò dùn mọ́yàn nínú kò sí tàbí ṣùgbọ́n nǹkan yẹn n'i. ìbànújẹ́ tí ó kó báyàn nǹkan ó sì fẹ́ súyàn àmọ́tọ́ bá rí pé kìí sì wọ nìkan nǹkan yẹn àwọn ẹlòmínà tó kó sírú ìbànújẹ́ bẹ́ẹ̀ nǹkan yóò kí ni yóò fòye lára bọ́lọ̀ tó sọmọ nìyàn yóò fòye lára wọ́wọ́jọ́ tí wọ́n fẹ́ lọ sí hajj nílùú mẹ́ka wọ́n ti wá dáàrin ọ̀nà bó kálukú ti gbé ara mi níbi tó yẹ kí wọ́n ti gbé ara mi wọ́n wá dáàrin ọ̀nà bí nǹkan oṣù sí wá báyàwó àríṣàlù nǹkan rẹ̀ bá dé kálù ájì tí wọ́n sì kọ́kọ́ sí láyé náà nù sọ kálukú tí ń wò pé wọ́n òun náà wà ní àwọn tí ọba náà bí participate níbi gẹ́ni níbi ajé ọdún yìí tó ní wọ́n ti fẹ́ lọ tipẹ́ tí wọ́n rí mi lọ pápá jùlọ wọ́n ti fẹ́ se múra tí wọ́n rí se bó se yẹ kí wọ́n se bó ti yẹ kó padà se múra yẹn àmọ́ ajé ọkọ tá ànábẹ́ ọkọ lọ náà ni ìbànújẹ́ ńlá wa sọ̀kalẹ̀ sí ìyàwó aisha pé áà èmi nìkan láàrin àwọn ìyàwó ànábì sọ̀rọ̀lá èmi nìkan ni wà ní ráàjì sí nítorí pé nǹkan oṣù dé anábì wá wọ́nà tí ó fi dùnnú sọ̀rọ̀lá àlùwọ̀sàlá pé ya aish ìrẹ aisha ìfọ̀hálì máa ṣe kúlẹ̀mẹ́yẹ fọ̀hálùwọ̀lẹ̀ hajj gbogbo tálálàájì bá ṣe ni ọmọ ṣe bọ́yìrà allah kàtófì ìbẹ̀lẹ̀mẹ́yìí kan márọ̀ kiri káàkiri kàábà nìkan wà lọ́mọ̀ pé tó sẹlẹ̀ sí ọ yí o in tọ́lọ̀wọ̀n bá láti kọ fún gbogbo obìnrin bà ní ádámà ni kìí sì wọ nìkan lẹ́wọ̀n kó sẹlẹ̀ sí ẹ̀mí àbálẹ̀ bó ti sẹlẹ̀ sí ọ náà ni ọ sẹlẹ̀ sí afúsánjọ́ kan yọ sẹlẹ̀ sí umu salama náà ni ọkàn mọ́rùkù wọn ti wá fẹlẹ́ yìí wọ́n fẹ́ sí kíni wọ́n kò wá ju ọ lọ kò sẹ́ni tí ì sẹlẹ̀ sí mọ́banújẹ́ kò sí tàbí ṣùgbọ́n tóbi bá ń pọ lọ́wọ́ ní tó ti ń lọ́wọ́ tó bá dẹ́nìkan tó bá dẹ́gbẹ̀rẹ̀ tó ní pé wà láì mímọ̀ tí jẹun látọ̀sán oúnjẹ alẹ́ ni wèrè jẹ òun ìjẹ tọ̀sán inú ló tó ah, tèmi náà tẹ̀ tó dáa ó yù wá lẹ́ẹ̀kan náà kò sí bébì yẹn ṣe fẹ́ tó yọ ọ̀rọ̀ lẹ̀ torí pé ọ̀nà ti rí báwọn akẹ́sìkì nìyẹn ti kẹgbẹ́ oyún tó bá fẹ́ẹ̀lì ní skul máa yẹn bá fẹ́ẹ̀lì nílé kéwú ìwọ̀nba nìbànújẹ́ o àmọ́ tó bá fẹ́ẹ̀lì nílé ìwé àgbàjúlọ tó bá fẹ́ẹ̀lì jáàmù gbófèrè jíṣì eh, eh, ẹrù pọmọ rẹ̀ sàláìsì ni ọba rí pé gbogbo f9 f9 ó débi english f9 parallel maasi f9 a àbá gbogbo oṣù ni ọdá mi lójú tó bá ní thousands lọ́wọ́ jọ́nà lọ́hun ìbànújẹ́ ọ̀wọ́lé tọ̀ọ̀sẹ́ ọbúsí wá wò tábàyì tí ń banújẹ́ lọ́wọ́ tọ́kàn gbọ́ ẹnìkan bí tán tí wọ́n mi kàbí tó náà bá kàn parò pé yéè mo tó lùsì lọ́dún yìí tó bá jẹ́ pé ìbànújẹ́ ti ẹ̀ 80% ni yóò drop wá kí ni sí 50 lójú ẹsẹ̀ a èyí ṣe mi nìkan àti ẹ̀kọ́ rẹ̀ bó sì máa rí nù bó sì máa rí nù bọ́lọ̀ sí sọmọ nìyàn nù ìdí nìyẹn tó jẹ́ pé káàdì gbafẹ́ balójẹ́ fún kínní kan ni ọlọ́wọ́n ọba wà á fún onírú àwọn nǹkan mi tó ti sẹlẹ̀ èyí sẹlẹ̀ sẹ́ ó ti sẹlẹ̀ sáwọn kan náà ẹ̀mí ẹ̀ balẹ̀ torí ẹ̀ tàbá fẹ́ máa pàṣọ èdè ara wa tí kan bá sẹlẹ̀ sẹ́nìkan nínú àwọn ìmọ̀ràn tá a mú wa àwọn tó bá ti sẹlẹ̀ sí náà tó mú wa bẹ̀ níbi òní ó sẹlẹ̀ sí náà tó wò mí sọnù kálọ́ bá sẹlẹ̀ sí olóòótọ́ agbèrò kanáà ó ṣẹlẹ̀ sí mìíràn tó wò fi sọnù ẹ̀ àtà láti inú rọ̀mù dára èyí mo tí rọ̀mù láti bẹ̀rẹ̀ tẹ́kọ̀ọ̀bọ̀ yìí yáwó tàbí jẹun ní tàbí ṣe sínú àti sáàrí ẹ̀ kìí ṣe èyí nìkan ó kárí ó kárí kúràkọ́ mọ́mọ́ ti ẹ àwọn tó ọmọ wa sọ ẹ̀ kúràkọ́dá aláàrẹ ń jò ní ìnà bóun náà ṣe sọ̀rọ̀ bóun náà ṣe sọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ ìjẹ̀ tó ń rówó wọn tẹ́ òrówó kankan omi lásán ni wọ́n fi jẹ́ sáàrí omi lásán ni wọ́n mú náà fi gbàwẹ̀ wọn àtàwọn ọmọ àti ìyàwó síbẹ̀ ìtẹ̀ tó rówó yá àwọn òrówó yá tó bá sọ bẹ́ẹ̀ fún ẹni bẹ́ẹ̀ tó bá kọ́ sẹlẹ̀ lóòótọ́ tó lè sọ ó rí pé ẹ̀mí ló segin yóò wà lẹ̀ pé kẹ́sẹ̀ mi nìkan ìyà tí máa ń le jù fún yàn láyé ìyà tó wẹ́kù wọ̀nìkan lọ máa ń dájẹ wọ̀nìkan lọ ń dáyà jẹ ọmọ àwọn òpin sẹ́mi nìkan náà ni sẹ́mi nìkan náà ni torí ìdí eléyìí ọlọ́run máa ń fún ànábì ní dòdò nínú ayé eléyìí kí lọ́lọ́run bá dá sọ. ọlọ́run ní ànábì sọ́lọ́lá àlèwòsálà wọ́lákọ́dí kó dé bá ti mi kábìlìkì wọ́n ti pè nírọ́ àwọn òjíṣẹ́ kan síwájú rí ànábì kèése wọ́lá àkọ́kọ́ ẹni tó kọ́ pè nírọ́ àwọn tán wá síwájú rẹ̀ lóhù wá wọ́n pè nírọ ibrahim wá wọ́n pè nírọ oòdù wá wọ́n pè nírọ lótù wá ọ̀gbẹ́yìn níbi tí wọ́n pè nírọ iná musa wá wọ́n pè nírọ isa wá wọ́n pè nírọ kèése wọ́n làwọn pẹ̀lú tó kọjá ní wọ́n máa pè nírọ báyìí tí wọ́n làwọn kọ́ ànẹ́bí ọlọ́run ni wọ́n wulẹ̀ banújẹ́ àwọn tí wọ́n ti pè nírọ ti pọ̀ síwájú ní ànẹ́bí wọn ọgbá tí wọ́n wọ́n lẹ́kùn mẹ́lòmí gan sókè lọ́wọ́ fẹ́ banújẹ́ fún torí pé gbàmí ní téèyàn bá ń bá wọn yàn sọ̀rọ̀ tí wọn ò bá gbọ́ ìṣesí ọmọ nìyàn ní pínú yọmọ bàjẹ́ kí wá sí pé wọn ò gbọ́ nìkan wọ́n tó ń fìyàn sí ẹ̀yẹ́ wọ́n tó ń se kí ni wọ́n ń fìyàn sí ẹ̀yẹ́ kí ni pé wọn ò gbọ́ nìkan wọ́n tó wà nẹ́bí sí ẹ̀yẹ́ wọ́n tó pè lákọrin wọ́n pè gbogbo ẹ̀ lọ́lọ́wọ́ ni wọ́lá kọ́ni kó dìbà ti mi kọ́bìlì kàrọ́sọ̀lọ́ wọ́lá kọ́ni kó dìbà ti rọ́sọ̀lọ́ mi kọ́bìlì síwájú rẹ̀ ànábì àwọn ògìṣẹ́ kan wọ́n ti pè wọ́n nírọ̀ fasabaru alama kò dìbò. wọ́n mọ̀ gbé e mọ́ra wọ́n ṣe sòrò tòun ti rọ́ tí wọ́n pè wọ́n yìí náà eléyìí wọn ní kí wọ́n mọ̀ jí sí ọlọ́wọ́n ọba mọ́ wọ́n pariwo mọ́ wọn ó tún dijọ́ kejì àwọn náà wọ́n tún ṣe kí ni wọ́n tún lọ bá wọn lé wọ́n tún lọ ṣe wáṣẹ fún wọn wọ́n dá ẹ̀yẹ wọn lẹ̀ wọn ò rí sí kankan wọn ò rí sí kankan tòun ti bẹ́ẹ̀ wọ́n sàtúgbájú mọ́sẹ̀ ọlọ́mọba náà ni wọ́n se sòórù lé lérí wọn ò wó sí kankan kí wá sí ìwọ̀n nìkan ni wọ́n se fún wọn. wà óòmù àtà àtàhùn nàṣúná. ọlọ́run ni wọ́n se sùtá fún rẹ̀ ànábì kìí sì wọ́n nìkan náà se sùtá fún àwọn ànábì tó síwájú náà ni wọ́n dá wọn lóró. wọ́n dá wọn lóró ṣe bí ìyàwó ọkù rẹ níkan kógi ẹ̀gúnṣẹ́jú ọ̀nà fún ọ tí òjò orí bí kọjá tọ́ tẹ mọ́lẹ̀ lóru nígbàtí ò sí náà yóò mú ọlẹ́ kó tó bàbá yọ́sí gẹ́ni wọ́n ti kó nǹkan ọ̀nà táni bá fẹ́ jáde tí ọ̀nà kírun lásùbá kò sí ìyàwó ìyàwó àbí láàbì yóò wá kógi ẹ̀gún yóò kó sójú ọ̀nà tó bá kó sí bíbà yìí lónìí kò ní kó sí ibòmí ni ó kó torí pé tó bá ti mọ̀ tó ìbàyẹ̀ ló kó sí lónìí yóò fẹ́ dọ́gbọ́n sọ́ra fún ipò mí tó kó sí lọ́la ẹ́ in tí sì máa dóyàn jù ní kíkáwọn tó súnmọ́ ọkọ́ mọ̀gbà tiẹ̀ àwọn tó súnmọ́ ọkọ́ mọ̀gbà tiẹ̀ kọ́ mọ̀gbà tiẹ̀ ọwá ńlọ́ta ilé òtún ní ti gíní tó dé tó bá jẹ́ pé èèyàn bá ní ọ̀ta lé ni ó súnmọ́ kéèyàn tó ṣe gíní kó tó rọ́nà lọ písà àwọn tèmi ti ẹgbá tèmi ẹ̀rì àwọn tó yẹ kó padà nẹ́bì náà wọ̀n gbá yóò gbogbo náà lè gbàgbé kó wọ́n sọ pé kí ni àbúlà àbí sọ fún ànábì pé tábà lákàyà muhammad wọ́n muhammad ìgbé kọjá tiẹ̀ ó ṣòfò ni anahada jamaatana ṣe ń torí ọ̀rọ̀ pálapàla tó torí ẹ̀kọ́ àjọ ni tó lóun ṣe wá sí wa òfò kọjá tiẹ̀ ọ̀rọ̀ ńlá ni Ah, tí wọ́n bá mọ̀ kí ọ̀rọ̀ ńlá ni ìwọ náà ní kí ní kí àwọ rẹ̀ kó ṣe kí ni kó ṣe sàárà ẹnu fún ọ àbí kí wọn ní gbé sí ọlọ́run ọba lọ́wọ́ kọ́là kọ́tẹ̀ sí ọlọ́run ọba bó gbá yẹn nínú ilé káwọn àbúrò ọgbádùn inú bàjẹ́ ni òjò ọgbádùn ni wọn ọgbà inú ò ní dùn wọ́n sì sùtáfà àìmọye ṣùdá ni wọ́n ṣe fún gbogbo àná ò lè gbàgbé jọ́tà nẹ́bí kírun inú kaaba sọlá àrùmọ́sálà ó wá sojú odò báyìí wọ́n sì pè tó pèrò wọ́n sì rànkúnmí tí wọ́n ti pa ìfún rẹ̀ ẹwù bí ó ṣe tóbi tó tí gbẹ̀ndẹ̀ nínú rẹ̀ bá mú wọ́n sì lọ gbé ilé ànábì lọ́rùn sọ̀rọ̀ rò kí ó rí gbé dìde wọ́n ní ìfún màlúù gan-an tí ìgbẹ́gbẹ́nú rẹ̀ wọ́n gbé léyàn lọ́rùn ṣésù dára sáàbùrú kọ́ ni ọlọ́ni wọ́n se jù bẹ́ẹ̀ lọ fáwọn tó síwájú rẹ̀ àdábì wọ́n se sòrò wọ́n se wọ́n ní sòtà wọ́n se sòrò wọ́n pè wọ́n nírọ̀ wọ́n se sòrò àtà ẹ̀hẹ́ títí eré sùúrù yìí ni wọ́n wà títí tọ́lọ́wọ́n ọba láàfi wá rìn wọ́n sí tààfi wá kún wọn lọ́wọ́ tààfi gbé wọn gorí ọ̀tá wọn tààfi ní kí wọ́n lékè àwọn ọ̀tá wọn bẹ́ẹ̀ láṣẹ fún nóòhù ẹ̀yìn náà ẹ̀wọ̀n tí wọ́n ojú nóòhù fi jíṣẹ́ wá yẹn ni pé 950 years ló fi jíṣẹ́ kọ́lọ̀ tó wá rìn lọ́wọ́ ewu húdù ẹ̀wọ̀ tó fi gíṣẹ́ tó ràn lọ́wọ́ anẹ́bí ọlọ́wọ́n ọba àwọ láàsìtàn rẹ̀ táà ní bá pé fara ní wọ́n fi se yẹ̀yẹ́ wọ́n se ní sùtá kò sí àmọ́ wọ́n se sòórù wí títí fi múràn lọ́wọ́ ní ọlọ́wọ́ ràn wọ́n lọ́wọ́ ọ̀ràn lọ́wọ́ láyé ó tó ràn ولا مبدل لكلمات الله ọlọ́run ni àwọn ọlọ́run ọba la nubaddila li kalimati Allah ọlọ́run láwọ ọlọ́run ọba ọ̀rọ̀ wa àdéhùn wa tá a bá ti ṣe fáwọn òjíṣẹ́ wa àwọn ọlọ́run ọba ò ní yí padà àwọn ẹni ìṣíwájú nìyí a ní kí wọ́n ṣe sòórò lérí irọ́ tí wọ́n pẹ́ pẹ́ wọ́n lérí ìjàmbá tí wọ́n ṣe fún wọn a sì padà ràn wọn lọwọ àdéhùn tá a ṣe fún a chẹ́ǹjì rẹ bẹẹ náà láà ní tìrí anagba muhammad ìwọ́fẹ̀mí balẹ̀ àdéhùn tá a ṣe fún ọrún ń wá kan yọ́ bọ́ láyé tó bọ́ lálìkẹ́ àmà ọlọ́sọ̀ọ́nù ayé àkànú àlùkọ̀rọ̀ ọlọ́ni wọ́làkọ́dé sábàkọ́tí kẹlmẹ́tònà lè ìbádìnà mùrìsàlì ọlọ́ni ọ̀rọ̀ àwọ ọlọ́wọ́n ọba àdéhùn àwọ ọlọ́wọ́n ọba ó ti gba wájú fún àwọn ẹrú wa tí wọ́n jẹ́ òjíṣẹ́ tí wọ́n ń jẹ́sẹ́ ọlọ́run fáwọn èèyàn ọlọ́run ládéhùn àwọ ọlọ́wọ́n ọba ó ti gba wájú fún wọn pé ìnà làhùn mùlẹ̀mùn mansurun ọlọ́run ní àwọn láàrán lọ́wọ́ ìnáhùn làhùnmùlè mansurun ọlọ́run ní kíkí ni àwọn láàrán lọ́wọ́ àdéhùn àwọn ọlọ́run bá láàrin ipe àrùn àwọn ti máa ń ṣe ti wà lọ́wọ́ wà ìnà jùndánà làhùnmùlè gàlìbù ọlọ́run láwọn ogun àwọn ọlọ́run bá láà àwọn ní ó sì kíni àwọn ni wọ́n lè ké àdéhùn lọ́dọ̀ ọlọ́run bá láàrin nínú àyà mi ọlọ́run ní mo ti kọ àkọọ́lẹ̀ mo dẹ̀ ti kù sáàbù rẹ̀ pé làágìlì bá nà ánà ìwà rọ́sìlì èmi àtàwọn òjíṣẹ́ mi láàbùrí àwọn ọ̀tá wa ó lè pẹ́ ó sì lè yá ẹfẹ̀ mi balẹ̀ súnà ọ̀pọ̀lá borí wàláì ó lè pẹ́ ó lè yá ìsìlámù ọ̀pọ̀lá darí ayé àbítẹ́yìn ọ̀bá níbi ilé fún un tọ́nà ọba aláàsọ yìí ọlọ́niwà iná jùndáná làhúnmùlọ́gọ́ àlègbò àwọn ọmọ ogun ti wá àwọn ni wọ́n borí wọ́n borí láyé wọ́n tó borí láríkè àmà àdéhùn ọlọ́run yóò sì rí bẹ́ẹ̀ wọn lọ́lọ́run bá láǹsọ fà nẹ́bí láàrin níjọba ọlọ́run bá ń sọ̀rọ̀ ifá nẹ́bí ànẹ́bí ò tí ì máa rí fèrèfèrè kóhun ó borí àmọ́ náà má mà dájú kóhun ó borí ó má mọ̀ dájú kó wọn ó borí ẹ̀yin sáà jẹ́ àdótọ́lọ́hùn ó lè pẹ́ kọ́dà nígbà míì ni ọlọ́run máa ṣe lẹ́yìn ikú yàn níborí òde ọlọ́run máa ṣe bẹ́ẹ̀ nígbà míì ọ̀dà náà nì tí ọ̀bá tiẹ̀ wá yọ fún yín láyé tẹ́ ẹ̀ borí láyé ọ́ dájú pé ẹ̀ borí lálẹ́ kìámà ẹ fẹ́ mi balẹ̀ ẹ̀yin náà wo ìtàn sheikh muhammadu abdulhabu sọ láàárọ̀ ẹwọ bó ṣe bẹ̀rẹ̀ ẹwọ bí tọ́lọ ń gbà yọ sí ìpìlẹ̀ ní ọfẹ́ dàbí ẹni pọ́fẹ́ rìnà lọ́wọ́ lọ́dọ̀ ọba náà lù lọ́sàn gangan lọba lè jáde mọ́kò bá mi wọ́n ṣe kí ni mọ́kò bá mi ìlú ìtẹ́lẹ̀ yìí ti ń tò yí rójú a sì ń rí jẹ a ń rí mu ìgbádùn ń bẹ lọ́dọ̀ wa tọ̀ ẹ̀sìn tó gbédè yìí kọ̀fẹ́ kárára ń se mọ́ wá jáde pẹ̀lú pé àwọn ẹ̀kan láṣẹ kí ni ni wọ́n dó pé irọ́ yọ jáde pé àwọn ẹ̀kan ni wọ́n sọ fọ́ba yẹn pé tí ọba jáde àwọn oníràn lọ́wọ́ mọ́ ọba bá lè jáde lọ́sàn gangan àmọ́ àáfàá yìí ṣé kò yí màmá dájú pé ọlọ́run ọbọ̀ kọhùn lóòótọ́ kọ̀ọ̀kan fẹ́ lọ kò fẹ́ lọ ń sì sọ bọ́ba pé ṣe sòórò ṣe sòórò àìmọ́wọ́rí ní tí ò tó ọ̀ṣẹ́ kú bó ṣe gbà á láyè tẹ́lẹ̀ tá gí sí ọlọ́run já máa jẹ́ lọ ọba ní irọ́ ànímọ́kú ti ẹ̀bá mi jáde kó núlù yìí ẹwà wò sheik muhammad bin abuhab ó wá jáde kó núlù lẹ́ni tí ń kọ tí ń fi gbólóhùn ayé ọlọ́run ọba sẹ́nu tí ń pààrà rẹ̀ lẹ́nu nípa pé ọlọ́run ọba aláà sọ pé wọ́n yẹ tẹ́kìlá yẹjẹ aláhù mákàràjá wọ́n yẹ rẹ̀zẹ́ òun mìírì àìsùlá àyàtàsí àyà tó fi sẹ́nu ni òun ni wọ́n para láti lu wọn débi délù tí tó lọ kò jákọ́jákọ́ lẹ́nu rẹ̀ pé ẹnikẹ́ni tó bá páyọ̀ ọlọ́run ọba ni ọlọ́run ọba ni yọ́ lànà fún ọ̀nà lè dí lónìí yóò sí lọ́la wọ́n náà fẹ́ bí balẹ̀ torí kí wọ́n fi fún yín ní ìwé inú ilé torí pé ẹlẹ́ ààrẹ tí lánàdó bá fẹ́ jálẹ̀ kùn wọlé yóò ní ẹdú ẹdú ẹdú ẹdú ẹlẹ́ ni o nígbà tó sì ti mọ́ ńlá tẹ́lẹ̀ yóò bá ṣe kéré yóò sì lẹ́kùn wọlé lẹ́ẹ̀kan náà ẹlẹ́ àbáfilẹ̀kùn ti padà pé ẹ padà ọmọ ìbàjẹ́ ìmì lọ́wọ́ fílẹ̀ kò ti bá wọn àtòrí ẹ̀wọ̀n fún yínrí kíni quick notice wọ́n lè wá jáde inú ilé ẹ̀ ní respect ẹ bàjẹ́ púpọ̀ àbí torí pé òkú lẹ̀ wọ́n lè bàjẹ́ púpọ̀ ẹ jọra yín lójú wọ́n á fún yínrí wẹ̀ inú ilé kọ́kọ́ lọ bẹ láńlọ́dù tí ọba sùn tàbújọ́ méjì o ìṣẹ́pọ̀ ní sùn tàbújọ́ méjì àmọ́ iná bá dẹ̀lẹ̀ rúsírí yóò sọ̀rọ̀ lẹ́yìn nira kílókù ìdẹ̀kù ẹlùmíra lè ṣe nira yìí kó sùn takó sùn mọ́síláṣí ó jẹ̀tọ́lẹ̀ mọ́rí mọ́síláṣí ó sùn mọ́tún mọ́síláṣí àdúgbò wọn ni wọ́n láwọn gbà ìláyé mọ́síláṣí àwọn alùsùn náà lágbà ìláyé kan mọ́ sọ́lẹ̀ ìgbé ẹ̀dọ̀ ti ibẹ̀ ó sì lè lọ́rẹ́ àwọn oníbí ọlọ́gbẹ́bẹ̀ fún sí mélòó kan mo mọ́ lọ sábẹ́ bíríjì mọ́dẹ̀dọ̀ sọ wá kírùn mọ́n lásì fúngbà díẹ̀ náà ẹlùmí lè wá jọdún kan ẹlùmí lè jọdún méjì èmi lè jọdún mẹ́ta èmi lè jọdún mẹ́wàá èmi lè jọdún ọdún tí fi máa bá yí wá máa dájú pé wà ìnà jùndáná lẹ́kún mọ̀lẹ́ka àlèwò táyà ẹ bá ọlọ́run lè mọ́ wá fún ọmọ kọjẹ́ páwọn ọmọ rẹ̀ ló fi sẹ̀sẹ̀ fún wọláì ọlọ́run máa ń se bẹ́ kò ní fún ọmọ àwọn ọmọ rẹ̀ ló se gíní ní ó fi sẹ̀sẹ̀ fún kọ́dọ̀ lè mọ́ sí láyé máa yọmọ wá òkè ọlọ́wọ́ àṣebọ́lọ̀ ń wá pàtàkì pé ah bàbá kíní kan ìyá ní ẹwọ́lọ́n sí wá dọ́mọ rẹ̀ lọ́la nítorí ẹ̀sìn ni wọ́n fi lé bàbá rẹ̀ kó ní ilé kò rí lé gbà mọ́ tó fi padà sáláìsì ẹwà wo tọ́lọ̀ sí fọ́mọ rẹ̀ ẹgbọ́lọ̀ sí ń dá wọn lọ́la gbogbo tí wọ́n dé ọlọ́run tó wọ́n á se wọ́n lásíwájú nídìí ọ̀rọ̀ ẹ̀sìn àwọn yọmọ wa dúpẹ́ fọ́lọ́wọ́n ọba ó ti yé kí ló ṣẹlẹ̀ àrẹ̀sí ọlọ́wọ̀n ọba ni irú ẹ̀ lọ́lọ́wọ̀n ọba ṣe fún muhammadu bin abdul wahab nígbà tó dé lómi ni ọlọ́padà wà ràn lọ́wọ́ lónà tí ó expect orí parí ọ̀tán láyé dì sí àwọn náà ń jàǹfààní rẹ̀ nàìjíríà dì sí ọ̀láì ó lè rú náà láyé yìí kò ní fọ̀kànbalẹ̀ tó sáúdí yàtọ̀ sí bọ́lọ̀ ti sàdẹ́wò ó ti sàdéhùn ẹ̀ yàtọ̀ sí pọ́lọ̀ ń sàdéhùn ìfọ̀kànbalẹ̀ wọn náà ní ó tún débi owó wọ́n ń gbádùn ni bí ìranú ṣúgà àwọn ọmọ sáwọ́ níwọ̀n sábà ṣiṣẹ́ èyí tí ó ti sẹ́ bí kọ́kànlá máa wá takí síjọ́ máa wà níbi ọ̀rọ̀ wọ́ọ̀rọ̀ lẹ kọ́mọ fi gbàgbá jì kiri iṣẹ́ agbára kan wọ ibẹ̀ sí ẹ̀ka ara wọn dáná kan ara wà kó fi ṣe fàájì lọ kó fún dé ó sábà ṣiṣẹ́ rí ó gbowó sùn ẹ má sì léyìn láàfá láyé ìlú yẹn láàfá pọ̀ sí jù láyé tàwà yìí ọlọ́run wá sàánú ọba ọ́sàánú bàbá yìí bàbá yẹn dùn ẹ̀sìn ọlọ́run ọba lọ́wọ́ ọlọ́run padà sọ dẹni tó fẹ́ kí ni ọpadà dẹni tó kún ní kọ̀ntró gbogbo sáwọ́dí ìlú kàpẹ́rẹ́ ní kọ̀ntró tẹ́lẹ̀ ọwọ́ adé pé kọ̀ntró àìmọye states ní mo padà wá kọ̀ntró ó wá di pé padà kọ́ tó gbogbo sáwọ́dì àwọn ọmọ rẹ̀ wá ń jẹ́ ń dòní àwọn ọmọ àfáà ń jẹ́ dòní tó bá ń gbọ́ alì sheikh nínú àwọn ọmọ sáwọ́dì alì sheikh àwọn ọmọ muhammadu muna abdul wahab lójú ayé bàbá náà lòun náà ti wá ń jẹ gbalado ó wá jọba ń di ẹsìn nítorí jọba níbi ayé ń gbádùn ayé torí pé bí ìlú ọba tọgbà aláyè ṣe ń gbòòrò sí i

jésù yìí lọ́nà ọ̀fà tí wọ́n ní ìdí pẹ̀lú ẹ̀ ni pé dó ti ọ̀rọ̀ ọlọ́run dó ti òdodo ẹ lè kéré lónìí ẹ lè padà pọ̀ lọ́la ẹyẹ sáà máa bá ti yín lọ kùlù ẹ̀yìn máa lò fọ́sáyọrọ lọ́wọ́ àmàlẹ́kùn wọ̀rọ̀ sóòlù wọ́n mú mi ẹ máa bá sẹ́yìn lọ ọlọ́run lọ Ele lè kéré ka ń kà lónìí ẹ padà pọ̀ ànábìtọ́ ọlọ́run náà sí gbogbo ayé ó sì mọ̀kọ́ ọlọ́run náà wọ́n sí gbogbo ayé èèyàn mẹ́rin lórí kojọ́ náà na lọ ìsẹ̀rẹ̀ dígbà yìí tó bẹ́ẹ̀ ní ìsẹ̀ àbíọ́gbà yìí ẹ lè kò túmọ̀ sí bẹ́ẹ̀ sí lórí òdodo torí pé àwọn ànábì ọba ni ànábì wa muhammad sallallahu ó ní tó bá tí kálukú bá bẹ̀rẹ̀ ọba ó ní ẹ máa rí ànábì míì má àwòrán àwọn tí ó bẹ̀ pẹ̀lú rẹ̀ wọn ní ju mẹ́ta mẹ́rin márùn-ún náà lọ àwọn èèyàn tó ló ń kà ó lẹ́sìn rá ànábì míì àwọn tí ó bẹ̀ pẹ̀lú ẹ̀ tí jọ́jọ rẹ̀ èèyàn méjì náà lórí pè láyé tó wá wọ́sì jù bẹ́ẹ̀ lọ kò pé jẹ́ lọ chairman nínú kíni nínú náà làwọn ìyẹn ni pé tí kò mọ́ ga jù láwọn anẹ́bí ọlọ́run sókè ọ̀pọ̀lọ́wọ̀ pàṣẹ wọn ni ẹ máa pàṣẹ ti ń lọ ní ìkìláàsì lóòótọ́ ìpìlẹ̀ ní pọ́mọ nìyẹn máa fẹ́ káwọn ìwé tètè rọ́ọ̀ṣì sẹ́ òun òun náà ní bà náà bínú jẹ́ ó fẹ́ kí ogun ọgbà ọlọ́run tó láàmì báyìí ó fẹ́ kí ogun ọgbà àmọ́ tí wọ́n bá gbà máa ṣe kí ni máa bá ti lọ ọlọ́run ò ní wọ́n gbà nù ó ṣeéṣe kọjá pé wọ́n padà gbá lọ́la bí wọ́n sì gbá lọ́la àwọn ni wọ́n lò ẹ̀rẹ́ náà wọ́n tọ́lọ̀ bá láàṣọ fún ànàbí ọlọ́n tẹ̀síwájú ọlọ́nìrìn ànàbí ṣe bá ti sàlàyé fún ọ ṣe bó ti wá bọ ìró nípa àwọn ànàbí ọlọ́run tí wọ́n ti kọjá lọ síwájú ọ̀nà tó fi ṣe sùdá fún wọn ọ̀nà tá a fi ràn wọ́n lọ́wọ́ gbogbo àrìnsẹ́ tá a ṣe fáwọn ànábì ọlọ́run tí wọ́n síwájú gbogbo ẹ̀ náà ló ti rí náà gbàtánjú ibrahim síná orí báwọn ọlọ́run bá aláàṣẹ kẹ ta sọ fún pé iná wọ́n jù síná báyìí a ní pé yá náà rò kó ní ìbáridan wá sàlámàn àlà ibrahim ibrahim náà mọ̀ pẹ̀lú bí ọ̀sẹ̀lẹ̀ sóhun wọ́n ti dáná torí tiẹ̀ wọ́n sì jù sínú náà òun náà ti rò pé òun lọ́nu ọlọ́sí ni ìwọ náà máa tutù iná tó yọkọ́ máa gbóná iná sì di èsì abẹ́gbọ́ iná di èsì kìí se fáànù ìyẹn ilé mọ́gbà fáànù sára ń oró tó máa mú yẹn bá rí ọlọ́ni kí àkàtọ́ ẹkọ́ máa jó Ibrahim ìsìn tútù wà sàlámán ó tún di ọlà fún Ibrahim àwọn rò pé yà ń jẹ́ ni àbá òun bá tún gbádùn ọba tún sùn sínú náà tí Ibrahim lásẹ́ bẹ́ẹ̀ fún o ọlọ́la ti sọ gbóró eléyìí fún wọn ti rí tí náà ń bọ̀ wá ó borí àwọn ọ̀tá rẹ̀ ọlọ́jà náà borí àwọn ọ̀tá rẹ̀ ọba fẹ́ káàmì rẹ̀ ọgbà ìwọ́n náà máa dìtì àwọn èèyàn torí kò sẹ́ni tí ó lọ́ta wọ́n ti fẹ́ kọ́lọ́kọ́lọ́ ọba aláàkọ́ gbà mí tiẹ̀ báyìí ìwọ́n náà máa dìtì ẹlòmíì kó o lè borí àwọn ọ̀tá rẹ̀ torí pé bóyá mẹ́rin àwọn ti ń sa mímí báyìí náà nísìnyí tí wọ́n náà ń sọ̀tá rẹ̀ òun náà ti sá mílíọ̀ lérí sọ pé bó ṣe ń sá mí fáwọn ọ̀tá tiẹ̀ àwọn tí wọ́n náà tó ń dìtẹ̀ wọn tó ń sọ̀tá fún àwọn náà ti sá mílíọ̀ lérí àjẹpẹ́ kò sí kéde two gé fọ́ ni gbìyànjú wọ́n bá àwọn èèyàn sọ̀tá àyàfi lórí òdòdó wọ́n bá àwọn èèyàn sọ̀tá àyàfi lórí òdòdó bẹ́yàn bá sọ̀tá lérí òdòdó ọgbàládà ọgbàládà tó bá tún wáyé olóhun tó kún ọ àmọ́ tó bá jẹ́ lérí ẹ̀gàn lérí ìjàmbá lérí tí ò wúlò lérí àǹfààní ayé ló fi ń ṣe kéta àwọn èèyàn ló fi ń bá àwọn èèyàn sọ̀tá ọkà bàmà lọ́làwọ̀ ọlọ́run láti fún ọ lérò nípa àwọn ànábì ọlọ́run tí wọ́n ti síwájú gbogbo ń tọ́sẹ̀lẹ̀ sí wọn láboró àti bàtà padà rà wọ́n sí gbogbo ẹ̀lú wa ànábì ti gbọ́ tàwọn ànábì musa kọ̀ pamọ́ sí ọ pẹ̀lú fèrè áwùnà asàlàyé rẹ̀ fún ọ ní ànábì rí ẹ ẹ̀wọ̀n bí fèrè áwùnà sí dúnkòkò mọ́ musa tó débi pé musa gan ni nígbà tí wọ́n ti fèrè áwùnà kó ti musa àtàwọn àtàwọn ìjọ rẹ̀ musa na sáré ẹsẹ̀ rẹ̀ tó lẹ̀ ó kọ́ àbà ní israeli ó kọ́ wọn sáré ẹsẹ̀ wọn tó lẹ̀ wọ́n ń sá lọ ohun mọ́bí táwọn ń sá lọ torí kún wọn kẹ́kọ̀ọ́ tó ṣe gíní kó mú ọ̀tọ́ lágbára jù wọ́n lọ àwọn náà mọ́bí tí wọ́n ọjà sí sí àránṣẹ́ wá dé wá bá musa àbẹ́wà dé wá bá nígbà tí musa débì kan tó débi omi àbá ọ̀rọ̀ lọ ó di bí bóòlè lọ ọ̀yà fún mi musa náà mọ̀ bí tí ó yà sí má àwọn ìjọ rẹ̀ ní pé àà iná lamùdọ̀rọ̀ kó nàbí ìgbà táwọn ọmọ ànẹ́bì àwọn ọmọ alẹ́yìn ànẹ́bì musa tí wọ́n rí àwọn fèrè àwọn pé wọ́n ti súnmọ́ wa àwọn tàà sá fún àwọn ni wọ́n dé yìí àwọn ni wọ́n ti yọ síwáyé àwọn ọmọlẹ́yìn musa wọ́n pariwo tó lẹ́ẹ̀kan náà pé wọ́n ti bá wa wọ́n ti bá wa ikú dé lónìí àmọ́ musa tó mà déhùn ọlọ́run tó mà pọ́lọ́run se gẹ́ni ó ti sàdéhùn kó wọn rán àwọn sí kọ̀kan mọ́bi tí àrànṣe yẹn yọ ni kọ̀ mọ́bí tí ó gbà lọ ni musa sọ fún wa. kọ́lá kálá. ẹ dákẹ́ ẹgbẹ́nu yín dákẹ́ ẹ mẹ́nu wọn bá wa ẹsẹ̀ wọ́n sì máa bá wa wọ́n sì máa mú wa wọn ò lè mú wa ẹ dákẹ́ járe. ọba mi tọ́ra mi ń sẹ́yìn bẹ pẹ̀lú mi kò fìgbà kan fi mi sílẹ̀ yóò fi mí mọ̀nà yóò ju ibi tá a gbà fún mi lóòótọ́ odò láwọ̀ yìí àwọn ọ̀tá yìí àṣì lè dáwọ̀dò ìpìlẹ̀ ní pé yàn tẹ́rì sínú ẹ̀ àmọ́bà mi mo jẹ́rì rẹ̀ ń bẹ pẹ̀lú mi kò fi mílẹ̀ nígbà kan yọ́ la ọ̀nà fún mi ọlọ́nilẹ̀ kan náà lásẹ́dì sí musa aránṣẹ́ sí látọ̀dọ̀ àwọn ọlọ́mọba àlàpì rẹ musa pọ̀pọ̀ ọwọ́ rẹ̀ òun náà ni òun náà ló lò pọ̀pá yẹn nàámọ̀ bí odò yẹn nàámọ̀ omi yẹn omi nail nàámọ̀ kò wùjẹ́ ọ̀sẹ̀lẹ̀ ẹ̀hẹ́ فانفلق فكان كل فرق كالطود العظيم bẹ́yàn bá nà pọ̀pá mú mi kí ní ọ̀sẹ̀lẹ̀ omi ọ̀ta lù yàn kàkà kó mi ọ̀ta lù àwọn músá ọlọ́run kan náà ojú ọ̀nà bá là nínú omi àfá ọlọ́ni kún ó fílì gíní ojú ẹsẹ̀ yóò pẹ́ sọ dínú omi yóò pẹ́ sọ dínú omi yìí tí ń bẹ nísàlẹ̀ ọlọ́ọ̀yá wá sókè ọwá tó sí lọ́nà àrà ó sí lọ́nà gíní lọ́nà àrà àwọn ìjọ méjìlá lọ́tẹ̀lé Musa bani Israeli ìjọ méjìlá ni wọ́n ọlọ́run wá ní kí ìpè ọsọ ní omi báyìí wọ́n wá la títì lọ omi wá ń bẹ láàrin ó tún la títì lọ lẹ́gbẹ̀ẹ́ kejì omi ń bẹ láàrin ó fi wá là dọ́nà méjìlá bẹ́ẹ̀ ẹ̀hẹ́ wọ́n wá pé wọ́n rò pé orí òkè náà fẹ́ gùn فكان كل فرق كالطود العظيم وأزلفنا ثم الآخرين Ọlọ́run ni abáníká àwọn Mọ́sá ìwọ̀bẹ̀ ẹwọ̀bẹ̀ ẹwọ̀bẹ̀. Àwọn Mọ́sá bá wọlé, wọ́n bá rìn lọ ní àárín omi. Ọlọ́run láwọn fìrà ọ̀nà náà, àwọn àbá tàrí wọn síbẹ̀. Wọ́yá, inú ẹ̀tẹ̀lé wọn. Wà á ń jẹ́ ìrà Mọ́sá wà wọn nítorí pé fìràwọ́ náà rò pé mẹ́rákù tó sọlẹ̀ sí múnsá àwọn náà ṣe gíní yóò pa wọn náà sínú àwọn náà bá tẹ̀lé wọn wọ́n ti gbàgbé pé ní odun lára wọn wà ọlọ́la wa pàtàwọn múnsá tí wọ́n tàtàkò bọ́ sẹ́yìn omi tí wọ́n bọ́ sẹ́yìn omi tọ́lọ̀ ní pé wọ́n ti gíní wọ́n sọdọ́ omi tán wọ́n ti bọ́ sí ilẹ̀ gangan àwọn sùfèrè àwọn ẹ̀ ti wá wà láàrin wọ́n ti wà láàrin ọlọ́run ní kíni àwa ní kí òjò ṣe kíni ọya àwọn pọ̀ padà sí bó ṣe wà báyìí láti lágúnsá lásìkò táwọn náà expect ọlọ́run gbogbo tàyí láti sọ fún ọ a ń bá wa láwa náà a ń là ẹ́ fẹ̀mí balẹ̀ àti àwọn ọlọ́run bá láǹbọ̀ gbogbo wọn tó dótò dodo lónìí àránṣẹ́ ọlọ́wọ́ bá ń bọ̀ wá fẹ́mí balẹ̀ pẹ̀lú òkúta ọlọ́wọ́ wà láà ọlọ́wọ́ lè ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wa èyí sí mìíràn fi ọ̀sẹ̀ yẹnu fámìlì ni wọ́n mọ̀ wọ́rí wọ́n ní súnà tọgbà náà lòdì olówó lọ́wọ́ ẹ̀yìn ọwọ́ lọ́wọ́ bẹ̀rẹ̀ àmẹ́ni tí ọ̀gbà súnà tí olówó lọ́wọ́ àmẹ́ni tí ò sí súnà ní jáde ọ̀tọ̀ ni gírísì tí ó fi rárá kìí ṣe gírísì lásán o ó ti yé ọ̀tọ̀ ni tí ó pè kó tó jáde tó bá tún débi sí ọ̀dọ̀ ni tí ó sà gbogbo ẹ̀ náà ọlọ́run ìdáwọn náà ní ọlọ́run ìṣẹ́gíní kì í dáwọn náà ní bó ṣe sókùn tó yìí náà ọwà rí sí ẹmọ́ àwọn àfá àwọn àfá àwọn àfá àwọn àfá ẹ̀ ní ibi tí pọmọ́ rẹ̀ léwẹ̀ kọ́lọ̀npá kọ́là wa náà ẹmọ́ wò wọn ó sókùn tán nílẹ̀ ẹmọ́ asọ́rẹ́ sí pánlẹ̀ ni ó sókùn tán nílẹ̀ ẹmọ́ wọ̀lá asọ́rẹ́ pánlẹ̀ ni ọlọ́run ò dá lóhùn yìí náà ni ó sì mú odidi adìẹ odidi adìẹ ó sì dé mọ́nú kòkò lóòyẹ̀ ó sì sáná sí nídi kòkò náà mọ́ subhanallah ó wá gbókùtà ńláńlá lẹ́lẹ́rí sódà tí máa ń jarun pákiri kò ní ṣe gíní kò ní jáde wà láì mórí bíta tí ń se rí wà láì mórí ọ̀ndẹ̀ nǹkan ọba tó wọ́n ti ah, bẹ́ẹ̀ awúrí lọ́fẹ́ bí se o kí mú bí àwórí lọ ọdún yẹn náà ni kò tún rówó olé sáà ó sì padà sọ́dọ̀ lọ ẹni tó lọ́nà bá buhari sì kí fún ní ó fún bọ́lọ̀ bá ló ní ó ní tó bá ló ní ní ò ní ní bọ́ bá sì jù bẹ́ẹ̀ lọ ò lè ní ẹ́ ẹwù tó lọ́ mọ́ ń se ìgbà míì ní bàbá kò ní ra àwọn kankan sí ọmọ ẹlẹ́ẹ̀kẹ́ ẹ̀wà lọ́wọ́ lọ sí gíní yóò lọ́rùn sí òun ní ara àwọn tó kù bẹ́ẹ̀ sì ni àwọn ẹ̀gbọ́n tó tọ́ náà ni o àwọn náà wọ́n tọ́ dàgbà o bàbá wọn kẹ́tù di dàgbà kẹ́ kò lè tọ́ olóhùn ara àwọn èèyàn lọ́wọ́ yóò wà ran ọmọ tó jẹ́ last born yóò wà ran wọ́n láìkì sọ́yẹ̀ ló lò sí ẹni tó lọ bá fẹ́ fún ní òfin ó ní à ah, ọ tẹ́ǹdì ni ó ń sera rẹ ní wọn náà wo bọ́lájú ó tẹ́tí ẹ̀ǹdì ọmọ báyé ń bẹ wọ́n sì máa ranjú máa yàn bàtúmù tẹ́tí ẹ̀ǹdì nísìnyí ó rí ìlà wọ́n láì tí ọba tẹ́ǹdì náà nì yóò rú la eré ibú tó fẹ́ ṣe lójú ọmọ tẹ́ǹdì wọ́n láì bó ṣe rí bọ́lọ̀ mba bá se yóò sí wọ́n yóò tó fi ń sẹ́sàmù yìí náà ogun ti ní pé ọfẹ́ kú sílé ìwé náà ni àbí ẹ̀sàmù ẹlẹ́ẹ̀kẹwà tó se ní tí ọ pass ó gbé ó se gíní ó gbé rums ó gbé egun ó fẹ́ gbóòrò gan kó ni wọ́n tún gba wọ́n gba tíjà fún ẹ tó lẹ́sìn ní tí máa ni pé ẹ̀kan náà ni òní múlẹ̀ méjì kọ́dà wọ́n tún wá ṣèrú débi pé wọ́n tún lọ bá síìtì ẹ̀sáàmù wọ́n tún lọ bá síìtì ẹ̀sáàmù pé àmọ́ bóyá rí rẹ̀ ní ẹ̀yẹ lọ́ba àjòkókè ẹjọ́ kọ́ rẹ̀ ọdún yẹn ni wọ́n bá síìtì wọ́n síìtì gbogbo rìsọ́ọ̀tì àlọ́ níbi lọ ọjẹ́ lọ kó káfíńtà kẹrẹ jẹ́jẹ́ ìwé kaníkì ló sì lọ kọ́ ni ọlọ́run ní sí nǹkan ẹmọ awẹ lómìnì wọn ò gbéwé láyà ó bá kí mọ́ kàfẹ́ ká ìkàṣà àti ẹ̀ká ìkàní lọ́wọ́ torí pítà ẹ̀ká wọn kàfẹ́ sàkọsíwá fún lè pàpí àwọn náà agbábẹ̀ kọjá àwọn náà ní parí lọ́wọ́ ẹ̀wọ́n kà sàkọsíwá àwọn kan dé táyì ni àwọn ọmọ jàlámí àkáàkiri ẹmọ́rùpá náà ní àní nǹkan lọ́wọ́ ìjókòó àkọ́ kò tún sáyè sùn gbogbo ìsáàmù tó ṣe kò ṣégé ní nìkan sáà ń lọ náà ní pé kí sáà jẹ́ tráì rẹ̀ àbá gbogbo tó ní èdè ó mú kírẹ́dìtì lọ ní ó mú kírẹ́dìtì kódà kò sí páàsì mẹ́ kírẹ́dìtì ni ah! ọba tó lọ sí jam wọ́n ni wọ́n ní ìdí cut off mark 200 ẹni kí ni máàkì tí ẹ̀ 0 ní kíni rẹ̀ wọ́n òun ni ò sì ní tí ó bìbí se yìí ó kàfẹ́ ká lásán ọlọ́run ní se kìí se èèyàn ẹjá gbótọ̀ ọlọ́run yóò se torí ẹ̀ gbogbo tọ́lọ́run bá bá se ní gbogbo tọ́lọ́run bá aláàbá se ní ó ti wà lọ́nú ètò rẹ̀ ní bọ́lọ̀run sí ran àwọn ànẹ́bí ọlọ́run lọ́wọ́ lélẹ́yìn ọlọ́run á fún ànẹ́bí ní rò pé rántí àwọn ìtàn yẹn gbogbo ẹ̀ láti sọ fún ẹ. wàhálà kan lè já ẹkẹmi nàbà ìlú sẹrí. tọ́ ìgbà tọ́lọ́ wọn aṣọ ilé ìfà nàbí ọlọ́run atọ́ gbèsè tọ́ nínú rẹ̀ bá wọn bàjẹ́ náà lójú méjèèjì ọlọ́run wa sọ̀rọ̀ mi fà nàbí kí lọ́lọ́ sọ. wà á كان كبر عليك إحرابهم. الله محمد صلى الله عليه وسلم. tó bá wá já sí pé ní ọba lè mọ́ ọ tí bá ń kó nira bọ́ àìgbà fún ọ tí wọn ò gbà fún ọ ìsẹ́ríkù níbi òdodo tí wọ́n ń sẹ́ríkù àtakò tí wọ́n ń se fún ọ tó bá jẹ pé ọba lè mọ́ rẹ̀ ànábì tó se pé àtakò yìí nìyí ń kó nira bọ́ ọkọ̀ wájẹ́ ọ̀fẹ́ gbádùn mọ́ ìbànújẹ́ yìí ò jẹ́ ẹjọ́ fẹ́ ronú sùn mọ́. إن استطعت أن تبتغي نفقا في الأرض ọlọ́run ni mo wá fẹ́ sọ fún ọ fàyìn ìstàtọ̀ àtà tó bá lágbára an tẹ̀bùtọ́gì ànáfà kọ́nfẹ̀lẹ̀ àrùn kọ́ lọ wá ọ̀dà gíráǹdì kan nínú ilẹ̀ kọ́ wọ́bẹ̀ lọ tó bá wọ́bẹ̀ lọ kí ló ṣe kọ́ wá lọ mú ẹ̀rí mi wá kọlọ mú mùjísà míì wá kọlọ mú àmì míì wá tí wọ́n fi gbọ́gbọ́ ipa nẹ́bì ni tó fi mọ́ gbọ́rọ̀ sí ọ lẹ́nu torí pé ìta ọlọ́run fẹ́ fún ọ lámì láti fún ọmọ ikú wọn bá ń bọ̀ ọ̀nú jẹ tó bá ikú bá ń bọ̀ ọ̀nú jẹ lóòótọ́ tó bá ti lágbára kó sínú ilẹ̀ kọ wá lọ mú ẹ̀rí mi wá fún wọn kí wọ́n lè gbà lọ́wọ́ kí wọ́n lè gbòdòdó lọ́wọ́ rẹ̀ kí wọ́n lè mọ̀ pàdánù ènìyàn kí wọ́n sì mọ̀ pé kò rà ní ọ̀rọ̀ ọlọ́run lọ sí. Eh? àbí tó bá sì wù ẹ́ o lè ní kọ́ bọ́ wá ládàá kọ wá gùn sánmà lọ kò tó kéré kò gùn sánmà lọ fàtà àti ìyàwó kọ wá lọ mú àmì wá látọ̀dọ̀ ọlọ́run àbí láti sánmà kọ wá fi jíṣẹ́ fún wọn pé ah, ah, ìṣẹ̀lẹ̀ ẹ̀gbà fún mi mo sì ń pè ẹ̀yìn aráàlú mọ́kà láti yọ ìyẹ̀ dá mi lọ́rùn ẹ̀yìn náà wo sánmà mo ti lọ mú eléyìí wá fún yín kẹlẹ̀ gbàgbà nẹ́bí ọlọ́run ní mi lọ sí bẹ́ẹ̀ lọ sí bẹ́ẹ̀ torí pé ọlọ́run rí pé ìbànújẹ́ yẹn fẹ́ máa hàn lára nẹ́bí ọlọ́wà sùúrù ló ṣe àwọn tó síwájú rẹ̀ náà ṣe sùúrù

kí wọ́n lè gbọ́ lánàbí ọlọ́run ẹ̀ẹ́ torí pé ànábì ni ń sojú kòkòrò bó ní gbogbo wọn sì gbà sílámù lọ́wọ́ ní tó wà ànábì nù wọ́n fẹ́ kí wọ́n gbà sílámù kí gbogbo wọn kí wọ́n rọ́ wọlé bí se máa ń wúyàn náà ni lóòtọ́ bí se máa ń wúyàn náà kọ́dà ẹni tí ń parọ́ fáwọn èèyàn náà ni yọ́bẹ̀ káwọn yóò se gíní kí wọ́n gbà tòun ká tó wá tí ń sùn tọ́ tó sì mọ̀kẹ́ bá ṣe ń gbà tòun sí náà lórí rẹ̀ wọ́n sì máa pọ̀ sí lọ́dọ̀ ọlọ́run kò wá nífẹ̀ yóò fẹ́ náà ó di dandan kọfẹ́ ọlọ́wọ́ sọ bá nàbí wa muhammad pé fàlàṣà ọlọ́ni tó bá wu àwọ ọlọ́mọ ọba àlá subhanahu wa ta'ala àwọ ọlọ́wọ́ ọba nìí A kó gbogbo wọn jọ lérí ìmọ̀nà tó bá wù wá gbogbo aráàlú mọ́kà àti gbogbo ẹni tí ń bẹ láyé pátápátá á sọ wọn di mùsùlùmí òdòdó á sọ wọn di mùsùlùmí òdòdó ìntọ́lọ̀wọ̀n bá aláàsọ́fà nẹ́bì síwájú yẹn pé lọ mẹ́rin wá tí ó fi gbọ́ láàrin nítìtorí pé àìmọye ẹ̀rí làwọn aráàlú mọ́kà ti gbé lọ́dọ̀ ànẹ́bì tẹ́lẹ̀ tá ànẹ́bì ti fún wọn ní míì tí wọ́n bá ànẹ́bì gbọ́ ọlọ́mọ ni wọ́n wá dàmú ara rẹ wá tọ́ bá tún lọ lọ́wọ́ àmì míì tọ́ bá tún lọ́wọ́ wá fún wọn náà wọn ò lè gbẹ́ gbọ́ wọn ò lè gbẹ́ tọ́ bá mọ̀ pé tọ̀ wọ́n tẹ̀lé ọkùn tẹ̀lé ọ náà lọ wá àmì kan wá bóyá sẹ́bíjì òní òṣùpá ló ní kọ́mọ̀ sọ̀kalẹ̀ bọ̀ wátẹ́lẹ̀ tí wọ́n gbà lọ́wọ́ rẹ̀ ó sì sọ̀kalẹ̀ lóòótọ́ ó pín sí méjì lójú wọn wọn gbà bóyá wà á lọ sánmà bóyá òun lọ́wọ́ lọ gbé wá nísìn ẹ wo mo ti múrùn wá nísìn kẹmọ kọ́lọ́ lọ́rọ̀ torí pé àìmọye challenges àìmọye ìbéèrè tán fẹ́ fi àìmọye ìbéèrè làwọn aráàlú mọ́kájú sànàbí wa muhammad pé tọ́ ọba fẹ́ kágbà lànàbí ọlọ́run ṣe báyìí kagbọ́ ànábì ni wọ́n sojú òkú láti máwọn nǹkan ẹwà ṣe báyìí kagbọ́ mú nǹkan ṣe nǹkan báyìí tí nǹkan báyìí bá ṣe lẹ́ẹ̀kan náà àgbọ̀ lànàbí ọlọ́run àmọ́tọ̀ bá ti lè ṣe bẹ́ẹ̀ àlè ṣe nínú tí wọ́n sọ gẹ́gẹ́ bó sì wà nínú sọ́rọ̀tò lè sọ́rọ̀ wọ́n ni wàkọ́ọ̀lù lánúmìnà lẹ́ka hátà tàfùjìrà mìnà l'árdì yàmbúwà sọ́rọ̀tò alìmọ̀rọ̀ ayẹni sọ́rọ̀tò ìsọ́rọ̀ pastinaiti wọ́n ni pé ah, muhammad bọ́ ọba pariwo jù bẹ́ẹ̀ lọ tọ́ ọba pariwo jù bẹ́ẹ̀ lọ àwọn òní gbà fún ọ kíní kan ló lè mú agbà fún ọ kíní kan náà hatta tafjura àyàfi ìgbà tá a bá tó rí pé bílẹ̀ mọ́ká ṣe wà yìí àfi bẹ́ẹ̀ lómi mẹ́ torí ẹ̀ nǹkan ọ̀gbìn òfin bẹ́ẹ̀ pọ̀ tàbá rí pé lẹ́ẹ̀kan náà kó o ní kí ojú omi kọ́ sẹ́yọ kómi ọ sẹ́yọ nínú ilẹ̀ àbá omi tá a lè máa bù mú kọ́ sẹ́yọ lẹ́ẹ̀kan náà tọ́ bá ṣe bẹ́ẹ̀ àmì ni agbọ́lá nẹ́bí kí wá ṣe yíò nìkan o. àwọn takùnrin alákàjá náà tún mi nàfíìlì wà áyínà bẹ̀. a sì nínú tá a tún fẹ́ ni pé a mọ̀ pé olówó lọ́wọ́ ò sì dáko àwọn aráàlú gẹ́nà oko mélòó la dá kò bẹ́ẹ̀ sóko lù yìí torí pé gbogbo ilẹ̀ lọ́sẹ̀ gẹ́ni lọ́jẹ́ lóòkó kalẹ̀ yìí tá a bá rí ọgbọ̀n oko láńlá tó ṣe pé èso nàbí kún sínú rẹ̀ èso dàbí dùn kún sínú rẹ̀ lẹ́ẹ̀kan náà tí èsì pọ̀ ẹ̀sẹ̀ wá lọ dáko yẹn láàrin ọdún mẹ́wàá o akànrin ló lẹ́ẹ̀kan náà pé oko lọ ló tóbi tó báyìí bí oko ọba sanjọ́ kó tóbi tó báyìí kákànrin lẹ́ẹ̀kan náà pé wọ́n ló ní àgbàpọ̀lọ̀ rọrùnṣẹ́ àmọ́ kìí ṣe pọ̀ wá lọ dáko láàrin ọdún mẹ́wàá ọmọ aṣọ fún wa pé oko yẹn ti wù á nígbà yẹn fàtúfàjírọ̀ ànhàrọ̀ khilalaha tafjírọ̀. tó wá gbọ́ o tó kò yẹn bá wá wù tán náà nì kìí ṣe pé ọmọ wa omi láti sánmà àbọ̀mọ̀ lọ pọnmi sínú nínú yẹn a pé àárín gbogbo omi yẹn ni gbogbo yẹn omi káàkiri pé omi yẹn náà yẹn ó ni أو تسقط السماء كما زعمت علينا كسفا kódà tó bá kò lè ṣe yín ìlà tó lè fi gbà fún ọ bóyá kò ní sánmà kọ jábọ́lé wa lérí ẹgbẹ́ bó ṣe ń lérò sánmà bá jábọ́lé wa lérí ẹ̀hẹ́n tàbá wá kú tán àgbà fún ọ tó bá ti lè ṣe bẹ́ẹ̀ á gbà fún ọ torí pé wọ́n náà ni àwọn onísàmà yìí kò nípa méjì méjì méjì àbí olóòfin ipa méjì nísàmà àbí kíkan ti ẹ̀gá bọ́ọ̀lù kárí tó bá ṣe yùn á gbà fún ọ tó bá tún wá lè ṣe yẹ o tí a àwọn ẹ̀gbọ́n olóṣì wọ́n ni tọba àmà kó lè sí yẹn awó kíni àbí ọlọ́run bá tọ́ ọlọ́run ṣẹ́ tó ní bẹni sánmà ìwà àti ẹjọ wa wá kí wá sọ nìkan wò yóò wá kọ́ rẹ̀ náà lọ́wọ́ rẹ̀ ó sì kíni yóò wọn lọ́wọ́ gbogbo wọn wà wá wọn

kápọ̀lẹ́ ìtọ̀tọ̀ kẹrẹ bóyá kò tẹ̀ wá nílé ńlá kan kó dàbí aṣọ rock tí gbogbo oríṣiríṣi nǹkan mèremère máa wà nínú rẹ̀ kò sí ní tá a bá ń wá tà ní bá mẹ́ tó bá nílé yẹn torí pé àmọ̀pọ̀ lòsì yẹn tẹ́lẹ̀ ìyàwó rẹ̀ ní segeni òun ní ń bọ̀ àmọ́ tá bá rí tọ́ bá nílé ńlá nísìn tó dàbí aṣọ rock tí gbogbo oríṣiríṣi nǹkan mèremère mẹ́mẹ́ á segeni á tẹ̀lé ọ á ti mọ̀ pé èèyàn ní ọlọ́run olóòótọ́ torí pé ẹni tí ó bá nírú ilé báyìí tí ó nírú asọ́rọ̀ kì báyìí àà olówó ńlá ni a tẹ̀lé ọ̀ta bá ríru ẹ̀ àwọn tàbí fi sábà ìwà ara mìíràn lè rò tọ́ àbí kò tí ẹ̀ gọ́sẹ́mọ̀ lọ gọ́sẹ́mọ̀ wọ báyìí yóò lọ rí kọ́ àbí kí ni ó se yóò lọ rí kọ́ gbọ́sámà lọ kárí ọ tọba tó lè sẹ́bẹ̀ wọ́n wá ní mẹ́kẹ́ ni wọ́n wá ní wàlá númìnù lérò kìí àmọ́ tọba wá gbọ́sámà lọ náà o má rò pé sẹ́mà lásán ló mú o yọ̀kan ní gbọ́sámà lọ kọ́ wá lọ kó bá gun sánmà lásán tọ lọ lọ́ndì tó sì dé ní ọ̀ndì gbẹrẹ fún ànígbọ̀gbọ́ ká tó lè gbọ́gbọ́ tó bá lọ sánmà nígbà kọ bá kí ni àtà tọba tí wọ́n ń bọ̀ láti sánmà ọmọ amútíra kàbọ̀ yàtọ̀ sí kùránì tó ń kàgùn ayé ọmọ amútíra kàbọ̀ láti sánmà àmọ̀ àrígbó àti tíra lẹ́jọ́ gẹ́ni lẹ́jọ́ ń bọ̀ wá báyìí àwọn ọmọ wa ka tíra yẹn tọba délẹ̀ tán àbọ̀wá ti ń kàájọ ọmọ ọlọ́run lọ́rùn ṣẹ́ lóòótọ́ àti sánmà ló ti mú wa tó bá ṣe bẹ́ẹ̀ ẹ wo oríṣiríṣi àwọn option tán fún ànábì wa muhammad ẹ dàkú kí ẹlẹ́fẹ́ kó tó ẹnu ànábì jáde kí lànábì wa sọ. ọlọ́run rí ànábì sọ fún wa pé mímọ̀ rí ọlọ́run ọba àlá subhanallah ẹ̀ sì bẹ̀rẹ̀ ọlọ́run ẹ̀yìn kìíní ẹ̀ sì bẹ̀rẹ̀ ọlọ́run ọba ẹ̀yìn kọlọ́rọ̀ sí yìí ẹ wo oríṣiríṣi àwọn kan tẹ́ tó kalẹ̀ tẹ́ ní máa mú wa ẹ́ hal kuntu illa bashara mi jẹ́ nǹkan kan jù pé èèyàn ni mi ọlọ́sí ìrìnà mi sẹ́sí èèyàn ni mí náà ẹ̀sìn wọ́n sọ pé kí n gún sáàmà lọ bóò mú sí fẹ́ gùn bí mo gún ládàgà ilẹ̀ débẹ̀ èèyàn ni mí náà ẹ̀sìn nílẹ̀ ẹ̀kan náà kí gbogbo gbogbo kíkẹ́ sí ní kí ní ọgbòkó lálá ẹ̀sìn nílẹ̀ ẹ̀kan náà káṣì rílé láńlá láì rí bíríkìlẹ̀ ẹ̀sì bẹ̀rọ ọlọ́run ọba ní alìkúntò ilẹ̀ abáṣára rọ̀súlà sí mọ̀ jẹ́ nǹkan mí ní mẹ́sí mẹ́láíkà mẹ́sí àlìjẹ̀nú èèyàn bí ti yínà ní ọlọ́kànrà mẹ́sí ẹni wọ́n ò gbọ́ náà ni

الله لجمعهم على الهدى a sọ gbogbo wọn di mùsùlùmí àmọ́ kò sí nínú ètò wa gbogbo èèyàn jẹ́ mùsùlùmí kò dẹ̀ sí nínú ètò ọlọ́run ọba gbogbo èèyàn jẹ́ alùsùn náà kò sínú ètò ọlọ́run ọba bẹ́ẹ̀ bá a pariwo dọ̀la àwọn tí ó gbà ọgbà àwọn tí ó ní gbóòdì sígìrì wọ́n dúpẹ́ fọ́lọ́run ọba tọ́jẹ́ kan náà alùsùn náà ìsàlùsùn náà àfọkọjẹ́ ò ìsàlùsùn náà àfọkọjẹ́ là ń ìsàlùsúnà ẹlẹ́gbẹ́ ò alùsúnà gidi alùsúnà kí mọ́ pé gidi dúpẹ́ fọ́lọ̀mọ̀ ọba aláàkọjá alùsúnà gidi ọlọ́n ti ní báwọn yóò se wà nẹ́nu wọ́n wà lóríṣìíríṣìí ni ara wọn ọmọlẹ́yìn èsù á sì rí kíni ọmọlẹ́yìn ọlọ́run ọlọ́run sọ bá ń lẹ́bí pé náà mìíràn jáhìrì ọlọ́ni torí ẹ̀ mọ́jẹ́ kan nú àwọn aláìmọ̀kan bí a ti tó pẹ̀lú tọ́lọ́wọ́ bá láàsì mọ́ bá nújẹ́ kọjá àlà àìgbà fún ọ tí wọ́n gbà fún ọ faramọ́ àsìkò tí wọ́n gbà ò tí tó ni àwọn tó àfẹ́ kí wọ́n gbà níṣẹ́ náà wọ́n gbà máa mánéjì wọn àwọn tó gbà àwọn tí wọ́n gbà wọn fi wọ́n lẹ̀ ó ti yé àìmọye ìwọ náà ni ẹmọ tọrọ bá irú àwọn eh, reality náà ṣẹlẹ̀ sáwà náà kọ́dọ̀ o lè jẹ́ kébí iṣẹ́ rẹ ní ò ti ṣẹlẹ̀ sí ọ gbogbo wọn dislike ẹni gbà tó lówó lọ́wọ́ tẹ́lẹ̀ wọn ò rí ti ẹrù gbà tó wá bẹ̀rẹ̀ sí ní lówó lọ́wọ́ máa ṣe kéta rẹ tó bá sọ̀rọ̀ wọn lọ́wọ́ máa sọ sáà máa bá tiẹ̀ lọ yọ bọ̀nú jẹ́ lóòótọ́ àmọ́ jẹ́ kí bànújẹ́ wà ní kíni kọ wà níwọ̀n tí wọ́n sí o lè máa ṣiṣẹ́ o lè máa ṣiṣẹ́ kọ́lá kọmọ sí lára sáwọn òbí rẹ wọ́n máa rí nítorí kó ń se súnnà wọ́n máa rí kùnrin kí ló se kóra rẹ sọ́hun járe níjọ́ tó sì máa ń se báwọn náà fún oní súnnà ní pé tán bá rọ́mọ mi ti se gíní tóun náà ń se irú ẹ̀ wọn ní wọn ní katiwa tó wọn bá rọ́mọ mi wọn kàti ẹkún wọ́n ka mútu lásíyà wọ́n sì gíní wọ́n ka ti ẹkún ọmọ ni ọmọ ni bẹ́ẹ̀ sí wọ́n àwọn ọmọ ọjọ́ ní tọ́fẹ́ gbà súnà ọmọ ni bẹ́ẹ̀ sí wọ́n ọmọ ni máa kàbá tó wá ń bú pé ọmọ yóò kúnlẹ̀ irú àwọn mọ̀sí ó ní eléyìí sọmọ̀sí ó ẹlápẹ̀fílẹ̀ kí sọmọ̀sí ọmọ ni ṣé bẹ́yìn lẹ́sìn ìfẹ́jọ́ yóò tó mọ̀ ẹsà ẹbá fílẹ̀ bẹ́ẹ̀ ẹwẹ́ fílẹ̀ ọlọ́run ló kádàrà bẹ́ẹ̀ àmọ́ ń jọ tó bá já sí pé ní wọ́n bá rẹ́ lòmí tí ń se fún wọn lójú méjèèjì nínú àwọn tó se pé wọ́n se tí wọ́n se ọmọ se fún wọn náà wò ní kàkún kọ́dọ̀ tó lè má sí ju àwọn yẹn lọ wọ́n bá aláà ọmọ bá wọn sọ́lọ̀ tún ló sì káwọn èèyàn mọ́ gbà ọmọ expect páwọn tó yẹ kí wọ́n jù báyìí lọ ó yẹ kí jù báyìí lọ ó wọ́n sì nígbà wọ́n mọ̀ múlẹ̀ ọlẹ́yìn náà ni ọ faramọ́ náà ni o ọ faramọ́ náà ni o kọlọ́ọ̀bá subhanahu wa ta'ala kọmọ́sà járí dáadáa sí láyò wọ́n wà jẹ́ ọpẹ́ wọ́n jẹ́ ojínà táwọn yóò fi juwọ́lẹ̀ fòdòdó látara wa wọ́n jẹ́ ọpẹ́ wọ́n jẹ́ ojínà táàfi sórí ilé látara àwọn èèyàn wọ́n jẹ́ ọpẹ́ wọ́n jẹ́ ojínà táwa náà fi di èèyàn gidi nídìí ọ̀rẹ̀ sí ọlájọ́kọ̀ sórí ọlọ́run ọba àlá subhanak allahumma wa bihamdik ashhadu an la ilaha illa wa atubu ilayk Thank you.

ya no so Thank you. ẹ̀sùn kí ní wálẹ̀ lo ọkọ̀ lọ wẹ̀ kó tó wá wẹ òkú bí kò wá lọ wẹ̀ kó tó wá kírun sókùlà. Thank you.

ها؟ الحمد لله ìbéèrè yẹn náà ni kí ọ jẹ́ ìbéèrè tá a béèrè mọ̀ nítorí àsìkò. ìbéèrè àwọn kan pé ìwà tí wọ́n wẹ̀ kú tán wọ́n ní pé ẹni tó wẹ̀ kú tó fẹ́ kí n sókù làwọn kọ́kọ́ lọ wẹ̀ náà. eléyìí ni ẹ̀sìn ọ̀tàkù àmì ìtọ́ dáa ó ti yẹ pé ìtọ́ dáa náà nù ó ti yẹ àbẹ́yí tá a fi máa dáhùn èèyàn dúró kìí ṣe dandan mustahabu ni pé ẹni tó bá wẹ òkú kó ṣe kí ni ọwẹ ẹni tó bá sì gbé òkú kó ṣàlùwà lápadà kó tó di pé yóò ṣe kí ni yóò lọ kírun kó bá ní àlùwàlà síwájú àmọ́ afẹ́ ẹni kìí ṣe ọ̀ràn yẹn ìjọ fi máa dáhùn yẹn dúró yẹn ni kó tara lọ kírun káníkì bá ṣe lé wọn náà kọ sí ọmọ lọ bọ́ra lẹ́ẹ̀lẹ́ ẹ̀gọ́ wáyé wọ́n máa bá wá tó wẹ̀ níyàwó yàwó yẹ́ mọ̀ fi so ó bẹ̀ kàn fàárí yẹn lẹ̀ so kọ́lọ̀ kínú so fúlà ẹlẹ́ẹ̀kejì wọ́n ní pé wọ́n ní òkú yẹn jẹ ààwẹ̀ à òkú yẹn ní ọgbà rọmọdọ́n di ọjọ́ tó fi kú wọ́n ní rọmọdọ́n tó kù tí ò bá a láyé mọ́ wọn lásán padà ilé yóò lẹ́yìn ibi tó pàṣẹ rẹ̀ déhùn náà ni ó ti yẹ ìgbà tí ò ti sí láyé mọ́nu òfin ẹ̀sìn ti kò lérí ẹ̀ ẹgbọ́ òfin ẹ̀sìn ti kò lérí ẹ̀ ẹni tó bá wà láyé gan tó ya wèrè gan tí ò tí ì kú tó yẹ kí ọgbà wẹ̀ dòní ọwọ́ ya wèrè lónìí òfin ẹ̀sìn ti kò lérí ẹ̀ ẹgbọ́n mi yé kò sí kán níjọba àpò àwọn ẹ̀tọ́ lámọ́ kò ní gan wọn ní bá dá padà so kò sẹ́ni tó sọ yìí ètò lè mú wa sọ pé àgbà ẹ̀fún ni pé kọ́ jẹ́ pé àwẹ̀ yẹn ni ó ti jẹ́ kalẹ̀ tẹ́lẹ̀ kò gbá ẹgbọ́ yìí kò gbá méjì ni mẹ́ta ni ó ju bẹ́ẹ̀ lọ ni a lè bá gbà yẹn àmì lẹ́yìn ni bó ṣe ẹjọ́ tó tó kú ọgbà rẹ̀ níjọ́ yẹn àwọn ẹjọ́ yẹn ni ọ̀kan gbà súlẹ̀ iṣẹ́ rẹ̀ ti parí àwọn ètò bá jẹ sílẹ̀ nìkan rẹ̀ ṣẹ́gi ni àmọ́ tọdún yẹn ni kò sẹ́ni tó bọ̀rọ̀ gbà wọ́n bá gbà ni wọ́n lẹ́rìí wọ́n kàn sẹ́ni mọ́ déni mo rò pé ń sọ yé báwọn so ẹlẹ́ẹ̀kejì kí ni ẹlẹ́ẹ̀kẹta rẹ̀ ẹ́ tọ́ àdúrà tá a máa ń ṣe sóko lára ìyẹn ni pé tá a bá kírun sí i lára àdúrà tá a máa ṣe bẹ́ẹ̀ wọ́n ní sá lè fi yorùbá ṣe ẹ̀ lè fi yorùbá ṣe bọ́ ọba ti dákẹ́ náà ẹ̀yìn máa mú lọ wà dákẹ́kọ̀ọ́ gbọ́ngbọ́n tí máa mú sọ̀rọ̀ bọ́ ọba sì gbọ́ dákẹ́ máa fẹ̀mí sáámi kò sẹ́ni tó fi yorùbá ṣe wájú ṣe síwájú wa tọ́ọ̀bù wa máa tọ́ọ̀bù ẹ wí máa sọ pé aláhùnmá gìfèrè láwó wàrẹ̀hámù aláhùnmá gìfèrè láwó eléyìí ò lè lè fún wa láti wí kò lè lè fún wa láti wí máa wíyùn lárúbáwá ló fi wíyùn torí a ní fi yorùbá fi sí ìgbà yẹn kọlọmọ sùhánù wọtálà kọmọsà sí gbogbo wa ní ẹni rí kọmọsà gbàdúrà wa gbogbo tábìlì lọbẹ ọlọrun kọlọmọ kọmọsà sí fún wa ọlọrun rọmọdọ́nù ọdún yìí náà ni ń lọ bí sí ń lọ yìí ó di mọ́kànlá lónìí kọ́lọ̀ọ̀bà àdá ó já jẹ́ kan náà àwọn tí ó bá wọn gbà tán ó já jẹ́ kan náà tí ó bá wọn gbà tán inú rọmọdọ́nù náà nìyí ọlọ́run bá máa ń sọ̀yàn di ọmọ tuntun ni tí ó lẹ́sẹ̀ lọ́rùn ọmọ àlìjẹ́nu náà wọ́n sàsọ́wọ́ dọ́mọ àlìjẹ́nu ọlọ́run wọ́n sàsọ́wọ́ dọ́mọ àlìjẹ́nu ọlọ́run àwa bí ògbógbó ń tà ń tọrọ pátápátá nínú pátápátá ní nǹkan ẹ̀sìn ni ní nǹkan ayé ni ọlọ́run ṣàṣì gbogbo ẹ̀ fún ọlọ́run ẹ sàmí ọlọ́run ṣàṣì gbogbo ẹ̀ fún ọlọ́run wọ́n ṣàfi gbogbo ẹ̀ lé wa lọ́wọ́ ọlọ́run ọlọ́run àjọkọ̀ tuntun ni ọlọ́run bá la àbíọ́ àfi títóbi rẹ̀ àfi bíọ́ gbogbo tí kálukú ń béèrè lọ́dọ̀ ọlọ́run ọba tí ọlọ́run ò tí ì ṣe tẹ́lẹ̀ ọlọ́run sábà máa ṣe ọlọ́run ọlọ́run àjọkọ̀ tuntun ọlọ́run wá ṣe wá سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك